God damn it! wọn àwa máa pè mí lóko tí èsì tèmi gbòòrò. èmi ló tún dé ẹ wo ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ẹkún yìí o ẹkún ẹ ń sun ẹkún títí títí títí títí ẹ bẹ hàn ẹ bẹ hàn ayé lè mọ ni. ẹ gbọ́ lóòótọ́ kò sẹ́ dákẹ́dá tí lòlẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí tí ò ní dùn ṣùgbọ́n tó bá ti dé tó bá ti dé ó ti dénú mo mọ̀ pé mi tí mò ń bí àbíkú lọ́wọ́lọ́wọ́ yìí tí mò ń bí ti ń kú tí mò ń bí ti ń kú tó bá wu Elédùmarè tó bá wu eégún ayé tó sì wu èsì bọ̀run èmi náà ni wọ́n bí ọmọ àbíyè ọmọ ni ó sì sinmi lágbára lọ́wọ́ Elédùmarè ẹ wo ẹ fọkàn yín balẹ̀ o ah, ẹ gbọ́ tó bá jẹ́ wípé èmi mọ̀ pé ti ṣẹlẹ̀ yàmúwò Elédùmarè ni ṣùgbọ́n tó bá jẹ́ pé nìkan náà lọ gbọ́ kọ̀rọ̀ tí ń sọ̀kò àlùbá bọ́ pẹ́ bóyá ni ibi ò padà lọ rí bó níbí ṣe gbọ́rọ̀ mi ẹ má fi àyè gbà bànújẹ́ eyín tó bá ti bàjẹ́ tó máa ń fẹ́ ba nǹkan míì jẹ́ ni o. tó tiẹ̀ wá burú jù rè òun àmọ̀ jẹun látàárọ̀. Ah, ah, tó pẹ́ ẹ jẹun ẹ wo ẹ má sọ̀kú di púpọ̀ o ọ̀kọ̀ọ̀kan là á gbọ́ o kí ni kémi gangan tí mo wá bímọ kí ni kémi yìí wá ṣe àwítẹ̀wé ni wọ́n mọ̀ pé ńlá jẹ ìbáṣepájẹ ni ni ẹ̀ tí ní pèmí jẹ látìgbà kéke ẹ wò mí ẹ wò mí dàgbà báyìí ẹ wá lẹ́nìkan mọ̀ pé ńlá jẹ ẹ wá torí ìyún ẹ̀ jẹun. ìbá kúkọ̀ yá ju gbogbo eléyìí lọ. ikú yín ìyá o ẹ má sọ̀sọ̀kúsọ o ẹ jẹun. Ah, ah. ẹnu mi ò lè ran ni olùwọ́sẹ̀ bí ẹnu. ẹ wo ẹlẹ́nu yín ò lè ran ni ẹ jẹun ah, ẹ wo ọ̀yà ẹ jẹ́ ẹ dàgbọ́ ẹ mi lẹ̀. ẹ wo ẹ wo n fẹ́ o ọ̀yà ẹ jẹun ẹ jẹun ẹ jẹun. ọjọ́ kẹlẹ̀ méjì ẹ. àwọn ẹ dàpọ̀ ẹ gbà mí ẹ ẹ méjì ó torí mi bàjẹ́ ọ̀rẹ́ mi ẹbọ tó lọ bá mi gbé àpadà sí ẹbọ lọmọ rẹ mẹ́ta fò sẹ́lẹ̀ tó kú ẹ dákun ẹ gbà ẹ gbà mí. ẹ wo awíkó tó dá ní àgbàjákadì ni ẹ rí i pé lọ́jọ́ kìíní àná ń gbà tí àwọn ayé gbẹbọ ń wá mo sọ fún mi ní ẹbọ tó léwu ni àgbàlagbà ọbẹ̀ yìí mí nǹkan àgbà èyí á gbọ́dọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ ẹbọ ayé ni ó tiẹ̀ dáa torí tá a bá tún ní káwọ ọyẹ kéèyàn ò dúpẹ́ lọ́wọ́ òrìṣà òkè ni ṣùgbọ́n bàbá ẹ sọ fún mi délẹ̀délẹ̀ pé bí ó ṣe rí nù kó léwu tó bá wọn ẹ ní nǹkan kan ò ní ah, ṣe mí ah, ah. èmi ọmọ kó wèlé ń pa fún mi. mo ṣe bómi lọ́dànù àgbè òfò ìdúró táwọn ayé dúró ni pé ká ẹ débẹ̀ ká gbè gan fọ́ ni. ẹ àwo ó gbìyànjú ohun arábìnrin gbìyànjú ó gbìyànjú pé kí àgbè ọfọ́ kọ ya pẹrẹgẹdẹ bí aṣọ. elédùnmọ̀rẹ́ ni ọgbà fún àti ẹlẹ́dàá ayé mi àbẹ̀wò. ó gbìyànjú ó gbé wá báyìí báyìí mo tún gbà lọ́wọ́ rẹ̀ bàbá ó tún gbé wá ní gbígbóná mo tún gbà lọ́wọ́ rẹ̀ gbígbóná ń bọ̀ ó yá wá kalẹ̀ báyìí sì máa fọwọ́ ba wò ìjẹ̀gbọ́dé a afalala afakutuku ó ní tí mo bá gbé ẹbọ ń kalẹ̀ ó ní tójú mi ó rí ni. ó ní gbogbo tó jù mí bá rí oní kí n fara mọ́ mu ní ojú àṣà ìríbi ìtàwòdì lọ́nà láì mọ̀ wípé yóò sí mẹ́wàá bàbá ó sí mẹ́wàá láìpẹ́ yìí ọmọ mẹ́ta sì fò sánlẹ̀ lọ́jọ́ kan oṣù ayé ayé mọ̀ níkà o lọ́jọ́ kan ìbànújẹ́ bá mi ara mi bàjẹ́ báyé ni mo wà ní bọ́ọ̀rùn ni ń wọ̀ mọ̀ ó gbóná lára mi jẹ́jẹ́ ìdùmọ̀ràn ò ní fi ní ọmọ jóyè o inú ọmọ ò ní jó gbogbo wa a sì ní fọwọ́ ara gbọ́mọ sí bàbá nǹkan burúkú ni. Ògúndáre Ògúndáre ẹni tó wá bá wọn hmm. òun là ń pè ní kékeré ẹlẹ́yẹ tí mẹ́nu ṣoṣo hmm. ẹ̀rẹ̀ ń bẹ́sẹ̀sẹ̀ tí kì í jẹ́ kọ́mọdé oroko òdí àgbọn hmm? ó tún yàtọ̀ sẹ́yẹ sọ̀rọ̀ mọ́ga o. ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀ sẹ́yẹ. kékeré ẹlẹ́yẹ tí mẹ́nu ṣoṣo ẹ̀rẹ̀ ń bẹ́sẹ̀sẹ̀ tí kì í jẹ́ kọ́mọdé oroko òdí àgbọn òun ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn bá jà kọ́ ṣẹ́gun wọn wọ́n ṣẹ́gun sáà ni n tẹ́mi gan tí mo ṣe mo dúpẹ́ lọ́wọ́ òrìṣà òkè ni tó bá jẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ òrìṣà òkè ni kò sí tó lè ṣe ń bẹ̀rùn àgbẹ̀ ọ̀fọ̀ hmm. àgbẹ̀ ọ̀fọ̀ èmi tún wá dúpẹ́ ṣebí wọ́n lọ wà ní wá gbọ́ ohun tó kù nìbọn dún o hmm. ṣebí ẹ̀yìn tí ọmọ lórí tọ̀ ń sọ hmm. wá wo obìnrin wọn ti fọ́ bàlá o nítorí pé wò ó túra lẹ̀ wọ́n ti lọ fọ́ bá ìyàwó rẹ̀ la ah. bó ṣe wàhùn hmm. bó ṣe wàhùn tó bá gbọ́ pa báyìí ojò lọ́kàn. a ah, tó pẹ́. kò lè bí mọ́mọ́ o. Hmm. Ah, pẹ̀lú tó ti ṣe mí. ifá ìbalẹ̀ kọ́ mọ́ yẹn bọ̀ eh. ọ̀pẹ̀lẹ̀ òsì ní ìbalẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ hmm. àtúnṣe tún wà. Eh, ẹ sáwò. ilé àyàfi tó bá tó jẹ́ pé ọlọ́ọ̀ wá obìnrin míì kọ́ fẹ́ ló tún fi lè lọ́mọ láyé a jẹ́ pé eh, iṣẹ́ pọ̀ tí mo ṣe nu ọ̀rẹ́ mi sọ pé sórí kókó tí ẹ bá mi báyìí wọ́n wà lọ rè bẹ́yàwó mi wọ́n bẹ àwọn èèyàn sí kí wọ́n bá ń tù ú nú kí wọ́n á tètè ta ṣàṣà kí n tètè gbìyànjú láì tètè fẹ́yàwó mi ní kíákíá lórí nǹkan burúkú ni kéèyàn mọ̀nà ọmọláyé. ìdílé wọn ti mì kanlẹ̀ o kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o ilẹ̀ ọ̀tà sí ọdún yìí lọ́dún ọdún tó yìí lọ́dún yóò tó yìí lọ́dún tọba wa tásìkò yóò tó fẹ́ yàwó ìgbà náà lò tọba lọ fẹ́ yàwó ní ìsìn àkóràn ó tún ran obìnrin tó fẹ́ nítorí fi ní sùúrù. Ah! ẹlẹ́dàá mi ah! arábìnrin sì sọ bẹ́ẹ̀ owó ló fẹ́ rújú mo ní kò lè rújú. wo wo wo èmi ẹ ṣe babaláwo tí ń dífà rọ o wọ́n ti yàtọ̀ gédégédé nínú oníṣègùn tí yí ìwọ̀n pẹ̀lẹ́ padà nítorí mo jogún falọ bàbá tó bí mi lọ́mọ ni ẹ bá a pa odidi ẹnikẹ́ni ṣètùtù ní tí mo sọ ifá lọ sọ kì í ṣe mi tí n bá fẹ́ nù yìí tí bá fi bá yín sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ àmọ́ tí n bá igóbì fún ẹ lílẹ́ náà mẹ́rùn kẹ́ ẹ má jẹ. ẹ dákun bàbá wo mo tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ wájú yín ni ẹ dákun tí ọ̀rẹ́ mi bá lè ní àmúmọ́ra ọmọ mi adébísí tó fi lè mú un ní àmúmọ́ra pé títí yóò fi tó ẹni ọkùnrin n ó sì mú ọmọ n ó sì falẹ̀ lọ́wọ́ kó fi ṣèyàwó. o tó rí yẹn sọ orí ìtọ̀ sọ ìwòrì sọ orí ìyàn sọ dáadáa wọn náà wo tá a bá wo ọmọ ní ìsìn nígbà tí ọjọ́ bẹ̀ yí pọ̀ tí ó bọ̀ wálẹ̀ tí ó tó gbé àsìkò ó ti tó èyí gan ni kò ṣe ó fi oore ó tó fi sùn. ọ̀rẹ́ mi. ṣé kọ̀wọ́ pọ̀ ní ẹni tá a sòrí fún tí ó mórí àpẹẹrẹ wípé ó mórí gan ọ wá yẹ bínú àbí ọ̀yẹ́ bínú. balógun. a gbọ́ pé lóòótọ́ lẹ́yìn àti kábíyèsí ń jà ṣùgbọ́n ó wá yẹ kẹ́ ti fi ẹ̀hónú ìhàn kó tó di òní yìí. ẹ jèrè ọ̀nà tèmi mọ̀ wípé mo lè fi fi ẹ̀hónú mi hàn kò ju pé kí n dóle bàbá tó bí mi lọ́mọ kí kábíyèsí náà kó náà sì fọ́ ọmọ àfin ẹ̀ ṣé wọ́n kúkú ní ilé bàbá ọmọ ìbọn ọmọlẹ́rù mo sì mọ̀ pé tí n ò bá ṣe bẹ́ẹ̀ nǹkan bàjẹ́ jìnnà torí gbódògbòdò ọ̀bá gbowó àgbàdo. Hmm. balógun ti ó yẹ kẹ́ pèrè yín sí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ kẹ́sì ọrịa ní ara ara yín ni làwọn ogun jẹ káàdó ti jù. olóye o ó yẹ kó lówó wà. ẹ kábíyèsí ẹ kábíyèsí olúwa mi ó ó ẹ Eh, òun náà òun náà òun náà wàá rán mi létí mọ́ eh. àbẹ́yùn lè ń mọ̀ finú rò. Eh, kábíyèsí síbẹ̀síbẹ̀ náà oòrùn tó kú lókè yìí náà ó ti tàtọ́ bẹ́ẹ̀ ẹ ṣàtúnṣe o kábíyèsí ẹ ṣàtúnṣe o. kábíyèsí balógun ẹ̀yin ìjòyè ìgbẹ́ mi mọ̀ rí sí ni pé kí lu yóò mọ̀mọ̀ bàjẹ́ máa lórí o ẹ jẹ́ ká fi èdè nú o kí lu yóò lè tùbà kó lè tùṣẹ́ o àìmọ̀ àgbékalẹ̀ ni o ohun tó fẹ́ sọ ni pé ibi tí ẹni méjì bá ti jà kókó bẹ̀ ni yóò jẹ àbí. èyí àti balógun ọ̀rẹ́ mi àwa sí ọ̀tá ara wa ọ̀rẹ́ ìgbà kékeré mọ̀ ni ta lè jà. ọ̀rẹ́ là ó máa ọ̀rẹ́ là ó máa ṣe àwa ò jà mọ́ o ọ̀rẹ́ là ó máa ṣe. kábíyèsí ọba adépìtàn ọ̀rọ̀ tó bá gba lẹ́ni kí n fàárọ̀ sọ ló mú jẹ́ kí n mú in kù nínú ààfin wípé ká máa bọ̀ níyẹ̀wò ní à hmm, ọba adépìtàn ah, ṣèbí wọ́n ní gbogbo máa jẹ lọ ọgbọ́n á máa jẹ padà ṣé bójú ṣe rírè tá a fi fi jobi lọ́jà ẹ̀dẹ́ a sì sọ̀rọ̀ ànádìbámi ìkójúmọ́ tó mọ́. Ah, ẹ̀yin gbàgbé pé torí tí ni òjé kémi ọlọ́mọ láyé dìsìn ìyàwó mi tí mo fẹ kò tún lè finú ṣoyún kò lè fẹ yí gbọ́mọ pọ̀ mọ́ nítorí ikú wo lè bá di ọba ọwọ àdọ́bọ̀ ọ̀hún tán ọ̀sẹ̀ pàkọ́lùkọ́ ọgbàgbé adé ti ń bẹ láàrin mi pẹ̀lú rẹ̀ ṣèbí kí n ṣe mi ni mo lọ lẹ́nu fúnra lára rẹ ló ti ká lára rẹ lọwọ awọ mi ló sì ṣèlérí fún mi wípé kí ni nǹkan tó fi lè rẹ̀ mí lẹ́kún oní òsì méjì bí òsì wípé kó mú ọmọ rẹ Adébísí oní òfin fún mi gẹ́gẹ́ bí aya pé yóò sì máa ṣàbíamọ fún mi lọ́dẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọ̀hún wa wá bẹ̀rẹ̀ sí rí ọ̀hún ọmọ ọ̀hún láti léjeléje títí títí tọmọ ọ̀hún fi wá dàgbà ọmọ wa tó lé ọkọ lọ ọtẹ ni obìnrin tó lé ọkọ lọ ọwọ́ àkì lápá mú síkún ọwọ́ àmú ọwọ́ àlọ́ọ̀rẹ́ fi fún olówó pọ̀rọ̀kú nítorí polówó àbí ṣé torí ń tẹ́ fẹ́ jẹ náà ni òjò ọgbọ́n débẹ̀ ah, ah, ah, ìbámu ọmọ ṣèwọ́ o ṣé wọ́n ní ọmọ kékeré búroko ó bójú wẹ̀yìn ṣéjọ́ tá a bá búroko lólúwéré pa ni. wá wo ìjàpá sọ̀rọ̀ ó pòwe hmm? ó ní ogún lọ jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀ ogún ti jẹ lọ báyìí o ọgbọ̀n ń padà jẹ bọ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé e, e, ìgbéyàwó òun ò ní sèso rere o èmi ni mo wí bẹ́ẹ̀ fún ọ kò ní sèso rere o ọgbọ́n. ẹ balógun ọ ah, ah. sọ̀rọ̀ dálẹ̀. Hmm dúró kó o gbé sí ìjókòó. Mm. ọba adépítàn ò ní ìsọjú ọ̀rọ̀ láàrin mi pẹ̀lú rẹ èyí tí mo fẹ́ sọ fún ọ ni mo ti wá ṣàlàyé fún ọ ṣùgbọ́n ah, èémí rẹ ti wá gbé gbẹ́rẹ́ kaná báyìí o. kò ní ìsọjú ọ̀rọ̀. balógun asọ̀rọ̀ ah, mọ́ gbèsè ní ọ́ni nígbà tó àwọn alérí ní ìsìn tó ń lérí ǹjẹ́ wọ́n gan rán mi létí ọ̀rọ̀ yìí mọ́ èyún ẹni èkejì ni wípé ah, ọ̀wọ́n lérí mọ́ mi ọba lọ́ba lérí ohun gbogbo bí wọ́n bá ní kí wọ́n gan kó kú òun ìlú yìí sọ ọlásẹ̀ àti dúró ìlú yìí fún mi ni àbí kí ni kátikàti. Hmm. ọ̀dádá kó má torí mi dá ṣẹ̀gẹ̀dẹ̀ kó má torí mi ṣẹ̀ ojoojúmọ́ làdágodo ń dá. Ah, ah bá a fẹ́ mọ lójú àrínà hmm. ọ̀sẹ́ ṣẹ́rànṣẹ́ràn ọlẹ́ni tí jẹ́wọ́ fún ẹ̀bì tí ó pé rà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aráàlé ẹni ní í ṣe ni. ẹ̀lẹ́ hmm, o hmm, ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀rí ẹni tí mo rí lójú ọgbọ́n fáyì ọmọ lé díẹ̀ gbogbo wàhálà tó bá ọmọdé yìí kò sẹ́yìn bàbá rẹ o. kábíyèsí. bàbá rẹ ń bẹ ń di ọ̀rọ̀. ṣé ẹ rí bàbá rẹ ó ní ọ̀rẹ́ kan tó jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ láti kékeré wọn ti jọ ń bọ̀ nífà tí ń fi yé mi nù. ọ̀rọ̀ kan ló wá ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì tó dàbí ìgbà tí wọ́n dalẹ̀ ara wọn. Hmm. ọ̀rẹ́ òun wà ń bínú lọ́wọ́ á pé bí apá ọ̀bá ká o ṣe. Hmm yóò sá lè ká egbò díẹ̀ ìdínú tó fi ń dá sẹ̀rí àfọmọ́ yìí. Hmm. kò wá sí ní tẹ́ ẹ lè ṣe ju pé àfi kẹ́ ẹ lọ́ọ́ bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni o jẹ̀bùrẹ́ ni àwọn olùgbẹ́bẹ̀ bí ọba gbẹ́bẹ̀ tọ̀ àmọ́ bàbá ti gbọ́ àlàáfíà dé ẹ̀ làbọ̀ rú ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ o. ìyá wa ṣe ẹ mọ ọ̀rẹ́ kábíyèsí ọ̀hún ká lọ bẹ́ẹ̀. Eh, eh, mọ̀mọ́ mo ti lọ́ọ̀rẹ́ àtìgbà kéke wọn ni mọ̀mọ́. Hmm, tó bá yà kéèpẹ́ mú. ẹ hmm, wo ṣé kí n sòótọ́ fún yín dáadáa. wọ́n gbọ́. ẹ lọ́ọ́ bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ bẹ́ẹ̀ torí ọwọ́ tó mú yìí ọ̀nà àgbàrá díẹ̀. Ah, bẹ́ẹ̀ bá sì bẹ́ẹ̀ kẹ́ ẹ lè dá ọmọdé yìí ń dè kò jù báyìí lọ. Ah. ẹ̀ làbọ̀ rú ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ ṣiṣẹ́. Àjàdí àyè ti ṣe kí ló dé má jẹ́ mò ló di ọmọ agbó ti kú yọ ọmọ yọkọtọ ní kun àjùbà yọ ní kí jẹba ẹkùn ní òtó rogodo pẹlẹbẹ nínú àti ìpínlẹ̀ àmọ́ omi sàlù bí ọmọ agúnyán dúdú balẹjò dúdú ọmọ agúnyán pupa balẹjò kí ló sí ọ̀tọ̀ kájọ yìí ṣe. tẹ̀lé mi ká lọ tẹ̀lé mi ká lọ. irú bíbá tí mo bá ọ lórí ìdúró tó ń dá ronú mo fẹ́ rú rẹ̀ ń sàkáyé rẹ̀ kí ni tó ga láyà rẹ tó ń lò kó lè tó bẹ́ẹ̀. kí ló ṣe ọ́. bàbá mi inú mi ò dùn. èyí ti ṣe. ọ̀rọ̀ kan ló ń ṣe bàìbàì lójú mi. sáwò. ó ti wá máa ṣe hùn lọ́kàn mi. ẹ̀yin ẹ mọ ọmọbìnrin tí mò ń fẹ́ adébísí tí mo fi hàn ní ọmọ ọba. lọ́nà rẹ tó fi hàn mí bíi oṣù pa sẹ́yìn. bẹ́ẹ̀ ni mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan bí àhesọ bí ọ̀rọ̀ ẹ̀yìn bí ọ̀rọ̀ kọ̀kọ̀ wúyẹ́wúyẹ́ tí ń sọ sí mi létí wípé ó dàbí wípé kábíyèsí fẹ́ fi dọ́rẹ̀ẹ́ pẹ̀lú ọ̀rẹ́ wọn kan tó lówó láti gbà mo ti gbọ́rọ̀ ọ̀hún tó èèyàn méjì sí mẹ́ta eré ni ṣé o ránṣẹ́ sí nùhùn ṣe sí òun ìwà rẹ̀ náà kì í ṣe bí kò fi gbogbo ara jíṣẹ́ ṣùgbọ́n mò ń rí inú ọkàn rẹ̀ pé bóyá bẹ́ẹ̀ ló fẹ́ rí. ń ṣe mo ti rò pé nǹkan kan tó lágbára jù bẹ́ẹ̀ lọ ẹnìkan ò lè gbogbo ní lọ́wọ́ tiẹ̀ bó lówó bá lówó lówó kọ̀rọ̀ yàrá ẹ̀ ni olóògùn ṣàgbọ̀ olówó gbogbo owó tí wọ́n ní mo lè jẹ́ wọn náà tán lóòjọ́ àbọ̀ má fọkàn bẹ́ẹ̀ ń ṣe ń tó wá rònú tó kájọ. Ah. <laughs> labalábá tó bá foná dáa sọ rẹ̀ ó gbiná làbà wòlíì dúdú tó lóun ó jẹ̀ fún àkàlàmàgbò ìjà ń bọ̀ bẹ́ẹ̀ nìkan bá dánrù rẹ̀ wò lórí ẹ tí mo bí jẹyọ kan iná lọ gbogbo agbára tí mo ní ni wọ́n fi bàjá ọ̀gbọ́n tí mo sọ fún ọ. àgbọ̀yé. wọ́n dá wọn lóhùn wọ́n dá wọn lóhùn bọ́ bá bá dánrù ẹ wò tó fa obìnrin rẹ fọlọ́wọ́ kan hmm. èmi ni wọ́n tu gbogbo ilé náà obìnrin náà ò ní sèso tó dá mbẹ́ àbọ̀ ọ̀gbọ́n tí mo wí fún ọ. mú kí ní kúọ̀ lọ́kàn. Wùnmí Adébísí àti béèrè ìfẹ́wádìí náà ọ gbọ́dọ̀ rò mí nínú gbà mọ́ bọ́ọ̀lù rẹ̀ ṣùgbọ́n lásìkò tẹ́ fọkàn mi balẹ̀ pé kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ mi. tó bá jẹ́ pé mo mọ̀ pé tí òun ronú sínú ìbá ti pu iná kékeré kan fọ ìyọ́gbọ́ mọ́kànkúrò mẹ́rin obìnrin rẹ̀ ní Débísí àbí bẹ́ẹ̀ kọ́ wò mí dáadáa tí n bá sọ wọn rí pé iná ń dó lórí omi wà ní kí n lọ rè kí irú ẹ̀ wá ọgbọ́ ìwọ fúnra rẹ ló fira rẹ falẹ̀. gbogbo àwọn nǹkan tó yẹ kó mọ bá sọ̀rọ̀ lóòjẹ́ tó o bá fẹ́ tún nǹkan ara rẹ ṣe ó fojú sí bẹ́ẹ̀ gbogbo ohun tó lè bá sọ̀rọ̀ lóòjọ́ bá o bá fẹ́ tí ó ṣe fún ọ wà nínú ilé tó kù sínú. ọ̀dọ́ máa ṣe ń tó dáa ló ní í ṣe ọ̀gbọ́n mọ́bìnrin sọ́nà ọ̀gbọ́n ẹ̀gbọ́n. ẹ̀yin epo ilé mi wọ́n gba obìnrin lọ́wọ́ ọmọ mi tí mo bí èèwọ̀ níjọ́ ẹ̀ bá sí. ọjà oṣù kábíyèsí ojú ni délé onírò ojú bẹ́ẹ̀ ni délé onírò ojú tó ní ojú ń jẹ lọ kábíyèsí máa mọ́ra bá ọkọ̀ bá ń ọkọ̀ lọ ajẹyọ̀rọ̀ ajẹkùnmọ́ lọ títọ́nu yá ó ti èmi ni mo ránṣẹ́ pè yín. kábíyèsí oníṣẹ́yìn tá a gbọ́ náà ló jẹ́ ká péjú wámúwámú bí i. ẹ ẹ̀yin olóyè ọ̀rọ̀ ọba mo fẹ́ fi tó ilé tí o ẹni kọjá àkànná lẹ́yìn ọrùn ọmọ mi o kọjá àkànná lẹ́yìn ọrùn ọmọ mi kó ọmọ mi sílẹ̀ ẹ sọ fún un ọmọ mi sílẹ̀ balógun lọ de ọmọ mi nínú ó de ọmọ mi nínú. nítorí pé ọmọ mi ọ̀fẹ́ ọ. ọkàn roro ń rù mo sọ fún ọ bẹ́ẹ̀ o. Ah, ah, balógun asáláìdè èèyàn ni ọba yìí ṣé bàbá ń jà ṣé bíi tíkákú ni. Ah, ìyálóde agbẹjọ́ ẹnìkan dá agbo ti ka ní. ìyálẹ́jà parọ́ ẹ mọ́ ń bẹ̀ ṣé kábíyèsí ọmọ parọ́ mọ́ balógun. ẹ jẹ́ kí balógun náà sọ tẹnu ẹ. balógun làbárẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóyè ẹ̀yin tẹ́ sọ ládàá mo dúpẹ́ lọ́yìn <laughs> ẹ̀yin tẹ́ sọ̀dá kejì náà mo dúpẹ́ lọ́yìn ẹ jẹ́ kí n wí tẹnu mi o ẹ kí akólòlò wí tẹnu rẹ̀ ẹ wo bàbá ń jàbí kákúkọ́ o mo sọ mo ní èmi àdábánijò kẹtìrì mọ́wọ́ ọ̀bálógun mo lémi ò ní fibi san bí bẹ́ẹ̀ ni téèyàn bá ṣèkà fún mi n ò ní ṣèkà fún n ó fi ẹjọ́ rẹ̀ sọ Elédùmarè ọ̀bánjígì ọba òkè kan dániwáyé ó ṣèdájọ́ olúwa rẹ̀ adániwáyé ní ṣèdájọ́ láàrin èmi àti kábíyèsí èmi ò ṣe bí ohun òṣìṣẹ́ kà sí o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ kínní kan o oh. o oh. tó bá jẹ́ pé mo ní ọwọ́ nínú àìtètè bímọ ọmọ kábíyèsí adébísí tí mo bá lọ́wọ́ nínú ẹ̀ o oh, eégún ayé ń gbọ́ o èsì bọ̀ọ̀rùn ẹ̀ ń gbọ́ ìkórìtà mẹ́tẹ̀ẹ̀sálù ọ̀run ẹ̀ ń gbọ́. kí kò n'ita n'ije níta níje ah. bẹ́ẹ̀ ni mo sọ. jẹ́ wípé mi ò lọ́wọ́ nínú wàhálà tí ń ṣẹlẹ̀ yìí tí mi ò lọ́wọ́ nínú bíi kí ọmọ kábíyèsí ọmọ bímọ adébísí tó jẹ́ pé wọn mọ kankan pa rẹ̀ ẹ̀yin ìyá mi o ẹ̀yin òjí kùtùkùtù bọ́ mi bájú ẹ̀yin ará ni mo yá ẹ̀yin èrò ni mo sàn ẹ̀yin ni mo ru ẹ̀yin dà tó bá jẹ́ pé wọn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa rí ná kí n máa rí nà kí n máa rí jẹ kí n máa rí mu á sì kí mi kó tún bọ̀ mọ́ ga sí i nínú ìlú ìlójú àwọn ọ̀tá mi kí n jẹyẹ pàtàkì. lórí ayé yín ni wọ́n sì máa ṣe rere èmi mo sọ bẹ́ẹ̀ tó ẹ wọ́n ní wọn fi ọ́n lu bẹ́ẹ̀ yẹn bá dárin òun ta ni yóò bá gbé. ṣe é rí pé kábíyèsí ọ̀fẹ́ mi nù lù yìí ṣùgbọ́n àjọ gbé nù lù ni o àfin rẹ̀ ni yóò fọ́ mú. látọ̀ nínú ọ̀gùn mo ní ká fílẹ̀ ẹjọ́ lọ ah, ẹ fílẹ̀ ẹjọ́ lọ bákẹ̀rẹ̀ bá pé odò orí ara ẹ̀ ní pèlé yóò wá jìyà rẹ̀ yóò jìyà rẹ̀ àní yóò jìyà rẹ̀ mo ní yóò jìyà rẹ̀ mo ní yóò jìyà rẹ̀ yóò jìyà rẹ̀. èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ṣe dá yẹn nu kéèyàn fi nú ọ̀rẹ́ kémi ò ṣe ribiribi méje kí n ṣe gúdúgúdú méje yàrá mẹ́fà wá dé pé ibi ìwà fisẹ́mi ó ti wá rí olówó owó lọ́fẹ̀ẹ́ wọn ó sì ti ta ọ̀pọ̀ ó ti gbàgbé àdéhùn ọwọ́ á mú ọmọ olóhùn ọ̀rọ̀ fi fún olówó torí pọ́ńtì lọ́wọ́ mo fẹ́ kó mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Hmm. Ah, ìlú yóò gbóná ah, ah, ìlú yóò gbóná yóò dàrú yóò fọ́ pọ̀ èmi mo wí bẹ́ẹ̀. ọ ìgbẹ́nu sọ̀hún ọ ìgbẹ́nu sọ̀hún wọ́n ní awí fúnni ká gbà wọlé alára ká sọ̀rọ̀ fúnni ká gbà wọ òkè jèrò ó dá kí ọmọ sọnù kó má bàa sọnù àbí ìhàyín náà kọ́ mo pè ọ́ sí ọ̀ràn tí ni pé Ifá sọ wípé gbogbo oore tó ọ̀bá ti lè mójú kú òbọ̀ gbọ́dọ̀ sí àbí fòkè ọ́ lọ. ó ní èsì èèyàn rè òun ló burú ló ya ìka èèyàn ló ya ọ̀dàlẹ̀ pọ́nbélé ládùúgbò gbogbo tójú mi rí lórí ọ̀rọ̀ rẹ̀ yìí ah, ìrànlọ́wọ́ yín mò ń fẹ́ ìrànlọ́wọ́ yín mò ń fẹ́ o ìyá yóò gbọdọ̀ jẹ mí gbé ah, tí ìyá ìbá yìí jẹ mí gbé. Ah! ọ̀dà ìdágbòbò rẹ̀ dá mi ìwọ ṣe sùúrù bẹ́ẹ̀ ni mo fi fún ọ ìwọ ṣe sùúrù bẹ́ẹ̀ mi ikú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tá ó dápọ̀ ògo gọ́sùn wọn ṣe bí kúkú ló kú ìgbẹ́mọdé ọmọ àfẹlẹ̀jà ìwọ fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni. Ah! ọmọ ọ̀hún èmi ní ọ̀padà jáwé àbíkàdé wọ́n fi ilẹ̀ fún mi ẹ̀fún bẹ́ẹ̀ ẹ̀fún ọmọ alájèrè dẹ́ èdè ọmọ alájèrè òjé àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n ṣe ẹrú olúfẹ̀ wọn ò gbọ́dọ̀ bọ́mọ olúfẹ̀ jiyàn rèé ṣe sùúrù wọn kan kí sàníyàn àní ọmọ rere ọmọ rere ń jẹun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò bá gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì láti yọ lórí tó ti ṣe fún ọmọ yìí ọgbà n ò ní jẹ́ kó rojú ọ̀ní ráyè mi mọ́ sọ bẹ́ẹ̀ èmi kú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tó dàgbọn ó gbogbo sùn wọn ṣe bí kúkú ló kú ìgbẹ́mọdé ọmọ fèlè jà tọ́yì ọ̀dà ẹ̀yin tó láyé o lónìí mo fi ẹ̀fún mọ́ba mo fi èdè mú ọba ẹ̀fún ọmọ alájẹrẹ dẹ èdè ọmọ alájẹrẹ òjé láàárọ̀ yẹ̀ dé láàárọ̀ yàrùbọ̀ ẹ̀bọra tí jẹ́ látọ́gbà o lábúrú yẹkẹ́ o bẹ́lẹ́kún sunkún kẹrù bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn jẹ́jẹ́ ẹ̀yí yẹyẹ mi o mọ̀nàmọ́ná ẹyẹ tí sojú àrùn yòró yòró yìí dá má forú làlú o. mo fọ̀rọ̀ náà lé yín lọ́wọ́ ó yá dé. ẹ kú kalẹ̀ o ẹ ṣeun ẹ ṣeun ẹ kú òru ẹ ìyá wa hmm? bá a ti jọ rò kẹ́ ẹ ṣe yìí ah. kábíyèsí má fẹ́ rí. ẹ ṣeun ní dààmú bàbá èmi náà pé mo mọ kábíyèsí wa àmọ́ bí mo ṣe bẹ́nu lé báyìí bẹ́ẹ̀ ni bàbá fárígá ó lóun tiẹ̀ kiri ká mọ́ ó ló ti sùn òun ni mo wá wò nínú àwọn olóyè tó súnmọ́ bàbá dáadáa tọ́lọ̀ sì ni káwọn náà lè ṣàánú mi àwọn ni mo sábẹ̀ kí wọ́n tẹ̀lé wa gbogbo tẹ́ bá fẹ́ sọ lójú kábíyèsí ẹ̀ sọ lójú wọn wọ́n mọ bí wọ́n ṣe sọ fún tí ì gbọ́. ẹ ǹlẹ́ o ẹ̀yin ìjòyè ẹ ṣeun awo. ẹ kú rúùlù. ẹ ṣeun. ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń bá ní táyé ṣe. ẹ má bínú sí mi o mo bá béèrè béèrè tó bá fẹ́ lòdì kí ẹ létí yín ẹ dákun bó lẹ ti fẹ́ràn kábíyèsí ọ̀hún tó. sọgbà wa. bẹ́ẹ̀ ni. <laughs> gbogbo ara ló sún mórí ṣùgbọ́n ọrùn ló gbórí dúró. Hmm, bẹ́ẹ̀ ni ètò túmọ̀ sí pé aṣọ tó kángun sí eégún. làágbé níjẹ̀pẹ́. Hmm ó tún kù kan ẹ wá wo ìlú abínibí wa yìí irúfẹ́ wò lẹ ní sílùú yìí. ẹ ẹ là lọ́rọ̀ o ó rú mi lójú ẹ. ẹ ṣeun bí gbogbo rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì bóyá kó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ àbí ká rójú tù ú. ọmọ àlè èèyàn ní fọwọ́ sí ìjúwe lé bàbá rẹ̀. àti pé onílò òfin ó tú. yọ̀ọ̀dà fún un a jẹ́ pé ara mi yá ń gbà náà. lórí ọ̀rọ̀ ọmọ yín ni mo pè yín sí ẹ gbogbo ìwádìí tá à ń ṣe lórí oyún tí wọ́n dè mọ́mọ́ òun nù kurukuru kan bo ojú ọjọ́ kò jẹ́ kárí ríran rí ti ń bẹ nísàlẹ̀ ẹnìkan jókòó sínú òkùnkùn ń sì ń tafà sí mọ́lẹ̀ ń bọ̀ wá di pé a lọ síbi ọ̀sẹ̀ yèmọ̀jà táwa máa ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ mo wá fi ọ̀rọ̀ yìí tó yeye létí ìwọ yeye báyìí kàsá báyìí kàwòdì ni ẹ wá ní kí n ṣètò àtọ́bání àtìjòyè tí ẹ mọ́ gbogbo ọ̀tọ̀ kùlùlù àtọmọ tí ara rẹ̀ ò lé yìí ká kún ọ wá níjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí bàbá lè kó wọn débẹ̀ bàbá ẹ̀yin kọ́ yìí ẹnì yòówù kó sápamọ́ sí kọ̀rọ̀ àṣírí rẹ̀ ó tù ú. ṣé pé àṣírí ẹni tó dé oyún mọ́ Adébísí yìí nù. Adébísí ọmọ bá yóò tù síta. bẹ́ẹ̀ mo wí fún yín àti ìrọ̀nà àbáyọ náà awo bẹ́ẹ̀ bá fẹ́ kí gbogbo olùwọ́ wá síbẹ̀ bíbà á ṣètò bí wọ́n ṣe wá kọ́lọ̀ wọn bá lọ́ra ẹ̀mí kábíyèsí náà àwọn gan ó débẹ̀ ń jọna. ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn o. náà bá tán. ẹ kíní kan lẹ́wà bá wa tọ́jú àwọn nǹkan wẹ́rẹ́ tẹ́nu ń jẹ lẹ́yìn náà ẹ wà bá ń wá abo díẹ̀ kan lọ́wọ́ ọ̀tàn. agbára ọlọ́run pa ìyá agbára nínú àgbà àbí. ewé ọmọ jújà o ewé ọmọ júbà o eh, lágbára àwọn aláṣẹkù eh, ní tẹ́lifíṣẹ́ ṣẹ̀wọ̀n a máa rí i bá. Eh, bí mo sá tọba tó bẹ sọ àdọwọ ẹlẹ tọba tó bẹ sọ àdọwọ ẹlẹ sàdọwọ ẹlẹ èmi bẹ́ẹ̀ ni tọba tó bẹ sọ àdọwọ ẹlẹ sàdálẹ kọ sàdálẹ ọdàlẹ ni ọdàlẹ ni. kíni kíni kíni lẹrẹ tí mo dà. ìwọ kíni lẹrẹ tí mo dà. ìwọ dalẹ mi. èmi dalẹ mi. ìwọ dalẹ mi. no, dale, yo, no, no, oye, ¿qué? No, no, ey, va, va, va, va, va, va, kẹ̀kẹ́. kí ni jẹ́bẹ̀. kábíyèsí ẹ ṣàánú mi kí ni jẹ́bẹ̀. lọ́la kìrẹ́ kò. bọ́sẹ̀ kí ni. lọ́la kìrẹ́ kò. mọ láre àwọn yẹn ni mo yọ yìí. ara ní ẹgbà mi àwọn yẹn ni yọ yìí kábíyèsí ẹ ṣàánú mi. ara mi wọ ẹgbà mi o. lọ́la kìrẹ́ kò. ẹ ṣeun tí mo rí rèé o kábíyèsí. àná mi àná mi àná mi àná mi ah, àná mi àná mi. olórí. n bàbá. n bolo yìí bẹ̀rẹ̀. òru náà ni mọ́kẹ́ wá látọjú oorun ni àyọrísí kíkéré o. ẹ ìyálóde. lóyè ọ̀tún. ṣé ayé ló ń ṣèyí ni àbẹ́yàn. tọ́ kọ́lọ́mọ sàánú wa ń lẹ̀ wá yìí o. Ah! kábíyèsí olórí ẹ dákun fagbemi nǹkan bàbá fágbèmí náà ti dé yín láàárọ̀ yìí wọ́n wá níbẹ̀ bá débẹ̀ máa darí relé kẹ́ ẹ mọ́ gbọ̀dọ̀ àwọn bọ̀. Ah, ah, olóyè ọ̀tí ìjà tètè mọ́ lọ. àjẹ o ànàmì ànàmì ànàmì. wọ́n fẹ́ dúnmọ́ mi o wọ́n fẹ́ dúnmọ́ mi o èmi àtẹ̀gbọ́n rẹ lọ̀rẹ́ o èmi àtẹ̀gbọ́n rẹ lọ̀rẹ́ apárí òṣì apárí òṣì apárí òṣì. <laughs> ọ̀dà bá bí ó ń lọ. olóyè ọ̀tún àtàná wọn mọ̀ ti ránṣẹ́ sí mi wípé ọmọ mi wà lórí ìrọbí báyìí ibẹ̀ mo sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o. ọmọ rẹ bẹ́ẹ̀ ni. wọ́n ránṣẹ́ sí mi lẹ́gbẹ́ nísìnyí pé àmódi kábíyèsí bó tún gbóná girigirigiri sí ibẹ̀ mo lọ yìí o ah. wọ́n á ní kí n pè ọ́ kájọ máa lọ bẹ̀ kọ́mọ́sẹ̀ nìkan. olóyè ọ̀tún ọlọ́run ò fún kábíyèsí lálàáfíà torí pé tí iná bá ń jó ni tí ń jọ mi ẹni tára ẹni là á kọ́ yanjú o. máa gbọ́rọ̀ lẹ́nu ọ̀rẹ́ rẹ. bó ṣe rí ló ṣe sọ̀hún tí iná bá ń jó ni tí ń jọ mi ẹni tára ẹni là á kọ́ wọ́n dànù. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ọ̀rọ̀ obìnrin lẹ́yìn sọ yìí o kábíyèsí ọkọ ìlú mọ̀ ni olórí ìlú mọ̀ ni. olóyè ọ̀tún à mọ̀ bọ́ àbọ̀ yín. ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ má ṣe bẹ́ẹ̀. ọlọ́lá mo mọ̀ kọ̀ọ̀kan yín o ìyá rẹ̀ nìkan mo fẹ́ kọ̀ọ̀kan yín ẹ sílẹ̀. ẹyin mi o ẹyin mi. yeye ọmọ tí wọn de oyún mọ́ nú rẹ o ẹ bá ń tú lẹ̀ dákun. omi o omi ọ̀sọ̀ láyọ̀. àṣẹ. ríbi. àṣẹ. wẹ́rẹ́ ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn ọmọ yìí gbogbo ẹnìyàn wù tó bá lọ́wọ́ nínú oyún rẹ̀ tó bá ṣe pọ́ bàdé kó tètè jẹ́wọ́ lọ́rọ̀ o kó jẹ́wọ́ lọ́rọ̀ o kó jẹ́wọ́ lọ́rọ̀ tí ò jẹ́wọ́ tí ò jẹ́wọ́ tí n bá lè péye mọ́jà mi ṣàǹgẹ̀sí ọlọ́yà àrùn ìyá mi awẹ́dẹ́wẹ́ mọ́ èsì ọkàn nínú yọ kó tètè jẹ́wọ́ o. mo lọ́rọ̀ ìyá ìbànújẹ́ òní kàn yín o ojú òní tì yín bẹ́ẹ̀ bá ti ń jáwé báyìí ọmọ ojú yín já bẹ́ẹ̀ bá ti ń wa egbò yóò sì mọ ojú yín wà. ẹ wo èmi bẹ́ẹ̀ sẹ́ ń wò mí èmi balógun àjálà yìí èmi ní gbogbo àwọn ìlú pátá ni a fọkàn sí pé mo lọ́wọ́ nínú dídè oyún mọ́ ọmọọba kódà gbogbo àwọn olóyè yìí pátá gbogbo àwọn olóyè tẹ̀ ń wò yìí pátá èmi ni wọ́n rò ó sí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. sẹ́gbọ́n kan tán tán tán tán mo bá ń fi àsìkò ibẹ̀ yìí gbogbo ọgbọ́n gbogbo nǹkan agbára tẹ bá lè sà tí ojúlọ́wọ́ fi fi ojú àṣebíyàn ìyá ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú dídé oyún mọ́ ọmọba nú kó ló àrè ó kú bá jáse kú tòtò móró bẹ́ẹ̀ ni kí sẹ́kù ó mú kó àwọn ọmọ ìlú ọ̀hún àti kó ló gbé. ọ̀dọ̀ sáyé ọ̀dọ̀ sáyé bẹ́ẹ̀ ni bá gbé mi sẹ̀ǹgẹ̀sẹ̀ mọ̀ ni èmi ọmọ yà ni ọwẹ́dẹ́wẹ́ mọ́ ẹ ṣe wá ń sọ gbogbo ẹ̀yin aráàlú yìí ẹnì yòówù tó bá lọ́wọ́ ń bi pẹlẹ́dẹ ọmọ ìtí òjò lè tètè sọ láyọ̀ kó tètè jẹ́wọ́ o tí ọ̀bà wá jẹ́wọ́ tí n bá ẹ lè mú ẹdọ mi tí n bá ẹ lè kíbọ̀ ìyá mi sẹ̀ǹgẹ̀ sí olóyàánù tí mo fi bù sókè báyìí tí mo báyìí wọ́n ètè ti dáràn nù o tí ti jẹ ṣé kí n ṣe. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe kíákíá ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o olóyànù ọ̀tà o àgbá o ẹ̀ẹ́rì o. ọkọ yóò dé kí ló dé yóò dòdò dòdò ẹ jẹun wí. ẹ gbà mí ẹjẹ ń jẹ́wọ́ jẹ́wọ́ ìwé ọ kíni ẹjẹ ń jẹ́wọ́ ìjẹ́wọ́ jẹ́wọ́ kíni àjítọ ni. ìyáálé ẹ̀ mọ̀ ni. ẹjẹ owó tẹ̀lé ọyá mọ̀rọ̀mọ̀rọ̀ níṣòro gun ọ̀kan mọ̀ ni. èmi ni ọ èmi ni ọ èmi ni ọ nìkíni èmi mọ wà ń bẹ èmi mọ di èmi mọ di oyún mọ nínú tìjọ bí ọ. kí ló ṣe. n tó sì jẹ́ ń sẹ́rẹ̀ ọ́. ló tẹ dájú kò tẹ̀lé ìwé níbi kí ló dé. ajitoni kíní ọ̀hún òrun ni kòrun ni ọmọ ń dún yìí ká mi bọ̀ ìwọ náà mọ̀ bóyá o ṣàkíyèsí gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí àwa tá a ti ń dẹni àríkí àríyọ̀ kíní ọ̀hún mọ̀ ti ń múrú mi lọ́wọ́ báyìí mo kàn rí wípé lẹ́nu lọ́lọ́ yìí tí n bá ń lọ ládùúgbò ibì kan tí n bá ti ń bọ̀ báyìí inú kan ti ń sọ̀rọ̀ kí wọ́n dákẹ́ tàbí kankan fẹ́ pàdé mi wọ́n sá fún mi èyí tó wá pabambari rẹ̀ ní ti èyí tó ṣẹlẹ̀ lánàá lánàá yìí mo lọ wo àwọn ọ̀rẹ́ mi bí ti ń tayò àtàtí ẹ wá ṣeré wọ́n pé bìbà mo bá débẹ̀ mọ kọ́ta kó pé o ká tó ṣẹ́jú pẹ́ ni ẹ bá ń dìde lọ́kọ̀ọ̀kan èjèèjì ọ̀kọ̀ọ̀kan èjèèjì máa ké sí ọ̀rẹ́ ládélé ládélé kí ni ń ṣẹlẹ̀ ńgbà ń sùrẹ́ra lọ́wọ́ ni ṣé kò ń sòótọ́ ọ̀rọ̀ fún mi mo ní kọ́ sọ́ọ̀ lọ́ba ni àwọn èèyàn ti ń wí kiri ìlú pé owó òjijì lówó mi pé pẹ̀lú owó èwòlé owó ilé ìpowó òjijì ni. baálé mi ṣé kò jù bá náà lọ. sẹ́yìn náà tó. ẹ wo baálé mi ẹni bá kà lára ọ̀rọ̀ èmi ọ̀rọ̀ yàn o ní tó bá wu kálukú ni kò fẹnu ẹ̀ sọ ẹ dúró náà ńgbà tí yà ń jẹ wá nínú ìlú ìta la rí ná kò mọ̀ sẹ́nìkan kà fọ́ lọ́rùn ọba elédùnmarè àwọn aráàlú yìí tí wọ́n ń sọ̀sọkúsọ tí wọ́n ń tẹnu bọlẹ̀ yìí nìsín àwọn ọ̀hún wọn mọ̀ ń bẹ láyé ńgbà náà wọn ò kú tọ́ bá mọ̀ rí ẹ̀ńgbà náà lọ́rùn kódà wọ́n mọ̀ mọ́ fẹ́ bùnà rìn fún amọ̀ ni bá a bá délé ẹlòmíì nínú wọn gan-an tí wọ́n bá ń jẹ lọ́wọ́ ògbóúnjẹ pamọ́ ni ká mọ̀ bá jẹ torí wọ́n ti mọ̀ pé bí ó mọ̀ pa wá kọ̀mọ̀sẹ́ni tó jẹ́ ẹ̀kọ́ kan kù nínú wọn tó ní ká ká fọ́mọ ti wà gbogbo ìsọkúsọ tí wọ́n sì sọ ńgbà náà pé à ẹ̀rí àwọn akúṣẹ̀ gbogbo ẹ̀ náà là mọ̀ ń gbọ́ ó wá dáa tán ní ìsìn ẹ wá tún ní wọ́n ń sọ̀sọ̀kú sọ kí wọ́n máa sọ ọ́ nítorí bá wo kálukú ni kò fẹnu ẹ̀ sọ èmi mọ̀ pé Olódùmarè ló lóun dé kò sì sí ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn kó lọ pokùnso èmi o ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn nítorí bá wo kálukú ni kó wí oore tọ́lọ̀ ń ṣe fẹ́mi yóò bẹ́ẹ̀ mi dọ̀jọ́ ah, ẹdun náà kí ni wọ́n tiẹ̀ tí ì rí akọ́lé bíríkì wọ́n ń rojọ́ ní tọ́jẹ́ pé ilé mi ìtàtúnkọ́ ilé àgbàyanu ni àwòsẹ́nu ha oko kòkó oko bì tá a ti ní gbogbo agbègbè wa ìlú tí ì mọ̀ gbogbo àwọn ìlú ìlú ìlú ìlú tó yí aká láti ra oko láti ra oko kòkó àtoko bì láti gbé nǹkan mèremère ṣe wọn ò tí ì rí nǹkan kan baálé mi wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹjẹ́ wọn mọ̀ ká kí wọ́n mọ wí ń pa tiwa àwa náà wí ń pa tiwọn tèmi ò jù bá ń lọ. ẹ alájí tòní o tiẹ̀ fún mi lésì tó dáa díẹ̀ lónìí lónìí àmọ́ gbogbo ìgbà mo ti mọ sọ̀rọ̀ fún ọ pé sọ̀ọ́sà kíyèsí ti ń ṣẹlẹ̀ ṣé wọn ṣe bẹ́ẹ̀ sí wọn ni ẹ̀rín lọ́ọ́ mọ́ rín kí ni máa fa eré di ẹ̀rín tó mọ́ rìn kí ni eré di ẹ̀rín tó mọ́ rìn. baálé mi ọjọ́ ọ̀rọ̀ pé lónìí. ẹyẹ ayé ti dóde o ẹyẹ àgbààgbà. dàpọ̀. ẹyẹ ọwọ́ ẹyẹ àgbààgbà ẹyẹ ayé ti dòde. ayé kẹ̀kẹ́ ayé dúró títí lọ́kọ́rin kọ́sẹ̀. ẹyẹ ọwọ́ ẹyẹ ìwé ẹyẹ ọwọ́ ẹyẹ àgbààgbà. adé abọ́dọ̀ lọ́jọ́ gbọ́dọ̀ sọ́kọ̀ owó òde ìjẹ́ òrèlè ayé ìlú ẹ̀gbọ́n wo ẹ̀ ò ní ráyé mú. Yeah. Àjíkẹ́. ó ìyá. ṣé o ṣe bó ti wí. Ah. ìyá mo ti mú wá. Ah, ìyá ó yá àjítò ìyá ò nìyí o. ǹlẹ́ o ọ̀rẹ́ ti jíṣẹ́ rẹ̀ fún sẹ́ẹ̀rí ìyá ajítòní tẹ̀ ń wò ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ṣùgbọ́n tó jẹ́ kí n mú wá sọ́dọ̀ yín sẹ́ẹ̀rí òun àtọkọ rẹ̀ kò sí jíjẹ kò sí mímu bọ́dà tipátipá lé aṣọ wíwọ̀ sọ́rùn iná wá jẹ́ kí n mú wá sọ́dọ̀ yín kí wọ́n máa rí jẹ kí wọ́n máa rí mu ẹ gbà wá òyà mo sọ pé yóò ṣe é ṣe. ó ti ṣe arábìnrin bó ṣe rí gan-an ẹ̀yin arábìnrin níwọ̀n àgbà tó ti lè ti ẹsẹ̀ nínú ilé awo wa ọkọ rẹ ti dolówó torí pé mo rí i nínú ìwà rẹ pé o fẹ́ràn ọkọ rẹ gidigidi àwọn ọmọ rẹ sì ti dolóríire kẹ́ ẹ máa gbádùn ni kò sí wàhálà fún yín mọ́ níwọ̀n ìgbà tí àwa àyà ọ̀pàké ọ̀làké amọ́roro alàroro tá a bá wà lẹ́yìn yín wá gbọ́ o arábìnrin ọmọ mẹ́ta tó bí òun ló bímọ o ó tún bímọ ọmọ láyé rẹ o. kí ni ha bẹ ìyá ó ti fara mọ́. tó fara mọ́. ó ti fara mọ́. wá gbọ́ o inú ọmọ mẹ́ta tó bí èyí tó jẹ́ ẹ̀mí rẹ tó o fẹ́ràn jù ó fún a. ajítọ́jú èwo ni hà ńgbò kúkú bí mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò rí nǹkan fún wọn jẹ bàbá ti kú méjì ó máa tọ́jú wọn ìyá yóò ṣe ó ti fara mọ́. ajítọ́ni ọ̀ya ǹdẹ́ lọ fi àpèrè tẹ́ lọ́hùn wo lọ́fà pèrè tẹ́ ìjókòó ọmọ wọn náà ti láyè nù. bẹ́ẹ̀ ni wọn náà ti láyè nù à <laughs> ìyá ẹ ṣeun. jáde ní ìsìn náà ni kálẹ̀ ìtàsí ara yín lójú ọ̀rọ̀ gan ni ó yẹ kẹ́ ẹ pàdé ara yín. àtàná wọn ti ránṣẹ́ sí mi pé kí n wá bá wọn san oko kan ṣùgbọ́n mo lọ bẹ́ẹ̀ nìkan parí iṣẹ́ rẹ̀ lánàá ni òjò kí n lè ráyè wá. ó padà rẹ̀ rẹ̀ lọ́dọ̀ náà kò burú o ìyá mi ẹwọ bọ ẹwọ jáde fún mi bàǹgbẹ kalẹ̀ tẹ gbẹgbẹlẹ ẹdùn ẹdùn ẹdùn bàǹgbọ mi bàǹgbọ mi bàǹgbọ gbẹ kalẹ̀ gbẹ kalẹ̀ gbẹ kalẹ̀. mo mi mo mi mo mi kẹtẹ lọ fọlẹ yẹn lóde. àtàkẹ àdúrà ẹ má pariwo ó yá mú mi. ẹbí tí mo yà wá. wà nínú baálé mi àmọ́ bẹ́ẹ̀ ṣe yẹ́yìn náà ṣe wá gbọ́ ọ̀rọ̀ yìí báyìí ẹ fi sínú ni o ẹ mọ̀ bá ẹ̀dá àlàyé kankan sọ o torí pé ó jẹ́ yín ló jẹ́ kí n sọ fún yín o. ajítòní kò síbi ajítòní mi ṣẹ̀gilọ́lá mi ó ṣe yìí fún mi tán. torí fara rẹ̀ kalẹ̀ nínú pé kí n lè ṣoríire kí n lè dẹni àpésìn kí n lè dẹni ọlá kí n lè dẹni yìí ah kí mo lè ṣe fún ọ ooo tí mo fi lè fẹ̀mí ìmoore ọ ooo ọ̀dà lákọ̀ọ́kọ́ náà ìwọ̀n ọmọ tó kù lọ́wọ́ wa wọ́n lẹ̀ mọ́ wa lọ́wọ́ o a ní fojú sunkún ọmọ kankan àṣẹ a sì ní fara gbàwé ọmọ kankan wo òótọ́ obìnrin làwọn ọmọ wa tó kù o ṣùgbọ́n gbogbo lọ́mọ kò sọmọ tí ò dáa kò sọmọ tí ò lè yàn kó yanjú àwa tá a bí wọn ni ká ṣàmójútó wọn dáadáa n tí ọkùnrin ṣe àwọn obìnrin ti ń ṣe jù bẹ́ẹ̀ lọ nísìn ọ̀wárí pàbàmà rẹ̀ tẹ́mi náà wàá fẹ́ ṣe fọ́ rí lẹ́yìn rẹ̀ wò ní fẹ́yàwó mi bẹ́ẹ̀ mo sọ fún ọ ìwárí tóbìnrin ọ̀hún lè fi sọ̀rọ̀ ẹ̀dá o irú ẹ̀wọ̀ wo ni ìbáàní tí ó dáa jù ọ lọ lójú tèmi tèmi olówó pọ̀rọ̀ ah tó bá wá rí bẹ́ẹ̀ àdéhùn tẹ́ ẹ ṣe fún mi yìí o tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá mú un ṣe à ní ráàmọ́. tí n bá dalẹ̀ tí n bá dalẹ̀ tí n bá dalẹ̀. ìbà ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà ọkùnrin ìbà obìnrin bẹ́ẹ̀ ni àròkì rẹ̀ rùpámọ́sọ̀ àkọ́bẹ̀ ìlòkì. àkàlàmọ̀gbò ní gbẹbọ lóde ìsálú ọ̀run ó yẹ wá súnmọ́ tètè kẹ́ ẹ wá gbẹbọ torí pé akọ bẹ́ẹ̀ lókè. mọ wàhálà tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ọkọ mi ti fẹ́yàwó mi. ẹ bẹ́ẹ̀ni kódà ìyàwó ọ̀hún ti lóyún fún un. Ah! ẹ kọ hà kò wá tán síbẹ̀ o ṣé wàá rí ó ṣe tiẹ̀ nu èmi náà fẹ́ ṣe tèmi fún un mo fẹ́ kó mọ̀ padà àkọ́dá orókò dàbí àdàgbẹ́ ẹ o ṣé wàá rí mo fẹ́ kó rí mi ẹran lẹ̀ báyìí kó pè lówó ṣe bí gbà tó rówó jẹun tó rí ná tó rí lò tọkàn rẹ̀ balẹ̀ ló mọ̀ kó yẹ kó n fẹ́yàwó mi lè ní torí kò bẹ́mi sàdéhùn kó wọn fẹ́ yàwó mo wá fẹ́ rírí ṣe mo fẹ́ ká gbà lọ́wọ́ rẹ̀ ká gbà ìrísí lé lọ́wọ́ mo fẹ́ nu. àjíkẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ sọ. Hmm. ìyá ṣé ẹ rí ọ̀rọ̀ tí àjíkẹ́ sọ ọ̀rọ̀ ni lóòótọ́ ṣùgbọ́n mo wá fojú inú kan wò ó tá a bá ní kọ́kọ́ rẹ̀ ọmọ lówó lọ́wọ́ mọ́ ṣé rí ọmọbìnrin tọkọ rẹ̀ fún lóyún ọmọ ọba ni ó sì ní owó lọ́wọ́ yóò mọ pọ̀sọ́kọ rẹ̀ la tí wọ́n tún fi máa rówó jẹun ẹ ìyá ẹ dákun tí ẹ bá ní kọ̀ fún mi èmi ìbá ní ọmọbìnrin tí ọkọ rẹ̀ fún lóyún àṣẹ kúkú fẹ̀fẹ́ ká di oyún náà mọ́ oríyìn náà sọ àjíkẹ́ ọpọlọ rẹ ò ní jọba àṣẹ ti gùn àṣẹ ti gùn. ẹ wá gbọ́ ìyàwó tún kù yìnbọn rò ṣe rí gbogbo ohun tó wù tá a bá wá fi àkọ́kọ́ àti ìyàwó òun èmi ò fẹ́ kí wọ́n mọ̀ pé mi ní bẹ́ẹ̀ o kẹ́ ẹ bá ń fi bàbá kẹ́ ẹ fà wọ́n dé lójú kí wọ́n mọ̀ tiẹ̀ kó fìrí mi ń bẹ̀ pàápàá. <laughs> ẹ ń yo ajito ọpọlọ rẹ ò ní dàrú ó sì tún rí yìnyín sọ o kò lè ẹnìkan láwọn afọ̀rọ̀ náà kọ́ lọ́rùn á wá àyàn tá a lọ ọmọlẹ. bẹ́ẹ̀ ìyàmú rántí mo tiẹ̀ fún rántí nǹkan kan nísì ẹ̀yìn ṣe mọ̀ pé kábíyèsí ìlú wa àti balógun ṣe mọ̀ pé jà ńlá ń bẹ láàrin wọn ẹ àárín wọn ògún ẹ wò mo fẹ́ ká lọ ọ̀rọ̀ mọ́ balógun lẹ́sẹ̀ gbogbo ibikíbi tí wọ́n bá ń lọ wádìí ọ̀rọ̀ ojú balógun ni kọ́ mọ̀ hàn bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ tiẹ̀ fura sẹ́yìn pa ẹ̀ tẹ́ bọ́ ẹ̀ o òkùnkùn biribiri ni mọ́lẹ̀ àwa. bàbá ọ̀dọ̀ yín là wá rí ọmọkùnrin mi tẹ̀ ń wò yìí ó ní ìṣòro ńlá tó tóbi bàǹtàbàǹtà. bàbá mo níṣòro àìní ah, gan fúnra mi mọ̀ pé mo níṣòro. bàbá wọn ní ọ̀sáwò kan nu awọ ẹ̀wà. bí ọba jáwó jẹ a sì já ìwà àbí bí kinní bá dín náà da kinní sí kankan ní sàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sọ fún wọn kó bu ọ̀rẹ́ mi ìfúnwo ní bẹnu adìẹ táwọdì òkè ọmọ gbogbo tí ń ṣe mí lọ kúkú mọ ṣàlàyé fún bàbá. ṣe ẹ̀rọ rẹ̀ mi tẹ̀ ń wò yìí gbajúmọ̀ nínú ìlú yìí ìyàwó méjì ló sì ní ṣùgbọ́n kinní kan ń ṣe é báwọn obìnrin ṣe máa ń rọ̀gbà yí ká tó bọ́ba ti dọ́dọ̀ wọn báyìí ní nǹkan ọmọkùnrin Yorùbá ń lè gbé pẹ́pẹ́. pàápàá jùlọ nǹkan ìyàwó lé rẹ̀ ọwọ́ àfọ̀rọ̀ inú tì lójú ọwọ́ abá ẹni bá súnmọ́ ni náà láfọ̀rọ̀ ẹni hàn ọ̀dà jáde bì kan ìmọ̀ ọ̀gbàgbà tí ó gbà wálẹ̀ là fi wá rí yín. ẹ dákun hmm. ẹ ràn lọ́wọ́ ìyàwó méjì mo ní èyí ọmọ èké kankan ti rẹ̀ ní sì dọ́dọ̀ tí ó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀. Ah, ìyàwó méjì mo ní ìlú mo ti ń ṣe dáadáa pẹ̀lú àwọn méjèèjì tẹ́lẹ̀ ẹnu lọ́lọ́ iná ló dàbí pé ìyàwó kékeré òun tí n bá ti lọ́dọ̀ rẹ̀. májà aláàgó jìnnà bọ́ bá ti rí ni rú ni lójú bá wọn sì là máa bilẹ̀ léèrè. súnmọ́ yìí súnmọ́ yìí sí fìlà rẹ̀ kan sí sọ́wọ́ yìí. ìfà gbọ́ o ọ̀rùn mi láìlẹ́rìí ìpè ó dọwọ́ rẹ o wájú mú ìbà rẹ o ètò nílẹ̀ ìbáyé o wájú ọpọ gbọ́ èèyàn ọpọ gbọ́ olùmọ̀ ọ̀tún ọlọ́kọ̀ọ̀rọ̀ òsì àárín ọpọ ìta ọ̀run ilẹ̀ màgítì. alápò orin táwọn aláìmọ̀ kan pè lálápò òkà bó bá ti riba e ni owó o mọ̀ fìbí péré mọ́ bòlòlò fọ́ọ̀mù àgbẹ̀nú omi rí náà ń teja bàbá ti fẹ́ mọ lójú arí náà. ẹlẹ́ẹ̀kejì rẹ rèé o ọ̀rọ̀ rẹ̀ yìí yóò níyànjú yóò ṣeé ṣe. Hmm. ọ̀sá ọ̀sá mo rí kọ̀. mo rí kọ̀tán ikọ̀ sá sá wo ìwòrìwò wọn abádìjọ wò gẹ́gẹ́ ní gún gẹ́gẹ́ ní mí ẹ̀sìn kóra wọn arìnàká àìgbín ọ̀nà. Hmm. arákùnrin sórí ntí ọba wà yìí kò le ntí ó ṣe é ṣe ni yóò ṣe é ṣe hmm. ọwọ́ ara rẹ̀ ni ó sì fi tún wà ara rẹ̀ ṣe. se eh, rẹ̀ yìí ṣe ọ̀nà ọ̀dọ̀ mi ní àìní tó tó mojú báyìí ayé o báyìí àgbà orí mi rè ọ̀rẹ́ wa eh, kò lè ntí ò lè ni ọ̀rẹ́ rẹ̀ yóò ṣeé ṣe yóò jà sáyọ̀ tí ó sì lè máa ṣe dáadáa gan àmọ́ ṣíṣe rẹ̀ ìṣọ̀dọ̀ mi ní owó ara rẹ̀ lọ́ọ́ fi tún ara rẹ̀ ṣe wọ́n wà lọ bá àwọn ayé lọ́ọ́ wà wọn tó wà wọn láwárí àwọn ìyá mi àwọn afínjú ẹlẹ́yẹ tí ń rìn tọ̀sán tòru ọmọ pé àtọ̀sán àtòru kedere ni lójú ológìnní àwọn gan níbẹ̀ ń di ọ̀rọ̀ yìí tọ́ ọba ti lọ bá wọn tọ́ ọbẹ̀ wọ́n tán. ọlọ́run jẹ́ pẹ́ fún wa wọ́n lẹ́ni tó bá mojú ògùn ni wọ́n jẹ́ ọ̀dàbìnrin rè ẹ̀yin lẹ mojú àwọn ayé wọ̀nyẹn ẹ̀ dákun ẹ̀ bá ń lọ bẹ̀ wọ́n. ibi ó rọrùn sí náà nù fúnra rẹ lọ́lọ́ irú mi ò gbọ́dọ̀ lọ bí awo kan bá dán wò tó pé òun ó gbé tutù ká òun ó pawó dà sí ọ́ọ́ sí ọ́ ó bẹ̀rù ẹlẹ́rù lọ́nu. kò wá sí nǹkan tá a lè ṣe sí bá ṣe. ẹ ti ṣe tán ọ̀dà kò burú bí àwọn àlejò mi bá dé ẹ má bá ń dán lóhùn ọlọ́run láìsọ obìnrin ẹ̀yin náà lẹ mọ́ pásọ fún rojọ́ ilé ní tú sáwà apákùnrin náà ń lé ní báyìí a ní kí ló ṣẹlẹ̀ ẹ tiẹ̀ ṣàlàyé fún mi kí ló dé. mo ṣẹ̀ sí ọ mo ṣẹ̀ sí ọ̀run rẹ àfi kó foríjì mi gbogbo ìwà tí mo ti wù tí ọ̀dà kó owó tìkúnlẹ̀ abiyamọ ro tó bí mi sáyè ro tẹ̀jẹ̀ tí ń dà lé lórí ìkọ foríjì mi nítorí ọlọ́run. ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ mi. mo ṣe ọ mo ṣe ọ ọ̀rẹ́ mi kan ló mú mi lọ sí. Si ibì kan mo sá fi èjì kún ẹ̀ta ń bẹ̀ ń máa sá wà lọ́wọ́ ọ̀bọ̀ wọ́n ní mo ṣe àwọn ìyá àgbà màá ní ó ti yé mi tí n bá délé ń lọ báyàwó mi yóò mú lọ dọ̀ àwọn ìyá àgbà kí n lọ bẹ̀ wọ́n kí wọ́n má bínú gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kí wọ́n foríjì mi èmi gan mọ̀ pé mo ṣẹ̀ ìgbà rọra ńlẹ̀ dá lọ́yẹ̀kẹ́dà ó fura dákun bó ṣe á mú un lọ àwọn ìyá àgbà ni mo ní kí ni mo ní ń bọ́ sọ dákun. ẹ má làágùn ṣẹ́rí gbogbo ní tẹ́ǹfì ń lọ mí ìbànújẹ́ ọkàn ló sì jẹ́ fún mi ẹ sì lẹ́bi ọlọ́run ẹ lẹ́bi ṣé lè babaláwo tẹ́ ẹ lọ ni wọ́n ti ní pé èmi ni ẹsẹ̀ mi nìyá àgbà kẹwàá bẹ́ẹ̀ mi àbí kí ni ìtumọ̀ tẹ́ ń sọ yìí. Ah, irọ́ wọn ní àwọn àgbà wọn ni ń bínú. ṣé bàbá làwọn àgbà ń bínú ṣé mi wá ni èmi làwọn àgbà ti ń bínú. sọ mọ̀ pé ń dùn mí nígbà ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi kó mọ̀ sí pé àwọn àgbà tí ọba ń bẹ̀ tí mo fi di tówó fi dé tá a fi ń dán gbádùn ara wa yìí kó mọ̀ sí pé torí pé bóyá mo fẹ́ ìyàwó mi bóyá ni ń bínú sí tó bá mú un débẹ̀ tó sì fi mí hàn wípé ẹni ire o baálé mi ni o ẹ mọ̀ fọ́ ọkàn o ẹ̀ṣẹ̀ tó bá sẹ̀yìn ẹ dáríjì o tí mo ní kí n bọ́ sọ náà nù. ìjọkẹ́ n tẹ̀sí ń sọ yìí ìbànújẹ́ ọkàn ní sí ń jẹ fún mi àmọ́ ẹ̀ lẹ́bi ah, bẹ́ẹ̀ ni torí ṣé ẹ dákun ló sọ fún yín pé ẹsẹ̀ àwọn ìyá àgbà kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n ṣé tán bá wá lẹ́ẹ̀sẹ̀ àwọn ìyá àgbà ṣé èmi wá ní ìyá àgbà tí wọ́n lẹ́ẹ̀sẹ̀ ní tí wọ́n á fi lẹ́ẹ̀lẹ́bi ni pé bí wọ́n bá sẹ́nu fóró kẹ́nu mi ọ̀yá ìyàkúyà kí n sọ fún pé ibi báyìí lọ́dùmarè ti ṣe o ẹ ní mọ̀ rọ̀rọ̀ kúrò sí mi ẹ lẹ́bi. ebi babaláwo kan lẹ ló sọ fún yín babaláwo náà mọ̀nà bẹ̀ kó mú yín lọ́kẹ́ lọ́bẹ̀ wọn lẹ́bi ó dáa o ṣe fẹ́ gbọ́ ṣe rí àwọn ìyá àwọn èmi pẹ̀lú wọn ti jà Ah! a ti dàrú ti pẹ́ ojú orí yín gan tó nígbà wọn tó wá ní kí n mú kan wá nínú méjì tó tún kù ọmọ méjì tó kù mí kù kódà àwọn ni wọn dà sọ ńlá bò mí wọn lẹ̀ mọ́ mi lọ́wọ́ dọjọ́ alẹ́ mi ni. kí lèrè tí mo fẹ́ pín nínú kí n máa ṣe yín o kí ni tí mo fẹ́ gbà ń bẹ̀ ṣé tí gbogbo nǹkan bá dàrú ṣé èmi náà ò ní jẹ́ ń bẹ̀ ní àbáwọn ọmọ mi ò ní jẹ́ ń bẹ̀ tí wàá ní nǹkan ó dàrú fún yín. nítorí mi ò mọ babaláwo oyún tó wá sọ fún pé mi nìkan lọ ọmọ ọbẹ̀ ní báyìí o tó lèmi lòún rí lójú ọpọ́n fáyín o ẹ wọ ẹ dákun torí ọlọ́ ẹ mọ́ sọ mí súná bú ọ ah. olódùmarè ní sọ mí súná bú ọ ọkọ tẹ ìjọba aráyò ní. Ah! obìnrin obìnrin obìnrin. Ah! ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ.

babawo bẹ́ẹ̀yàn máa ń ṣerú eléyìí náà gbogbo àwọn ọkùnrin tí mo ń dé náà nìyó. ọmọ yìí máa ń ti ń damira ọmọ yìí tí ń wáyé sáré. bóyá ọmọ ẹ mú lọ sílé Yemọja lọ́hùn ah, ẹ mú lọ sílé ìsàlọ́hùn. wẹ́rẹ́ la gbọ́ àrùn kí jẹ kó má sọ ọ sọ láyọ̀. gbogbo yín náà lẹ́rìí ti ń ṣẹlẹ̀ kí kábíyèsí ó ṣèlérí kó má mú ẹ wà á rẹ̀ sí kábíyèsí nkánni ní bí irun bá wẹ̀rẹ̀ bí ó ah! ah! e gbagbe ẹ ah! ah! akíní jẹ́ bẹ́ẹ̀ wo ibi ọba ilé ayé tèmi dé ni mo dé dúró yìí bí mo ṣe ń sọ̀rọ̀ nínú mi mo ṣe ń bínú mi o ọ̀dàlẹ̀ ní kábíyèsí ẹni bá ni kò balẹ̀ lọ. balógun ntọ́wá wà ń bẹ̀ ni ni èèyàn foríjì náà lòun náà fi rí gbàlà ń bẹ àwa náà tó wá ṣe nǹkan kan fún ọ tó o bá ti lè foríjì kábíyèsí àwa náà wà á fún ọ ní sẹ̀ǹgẹ̀sí ọlọ́yàánú ìyá mi awẹ́dẹ́wẹ́ mọ́ wọn wà á bàgbọ́ náà fún ọ ọ wà á fún ìyàwó rẹ ìyàwó rẹ tí olóyún náà wà á ah. hmm, torí gbogbo aráàlú. Ah. Hmm. sọpọ a máa rí bẹ́ẹ̀ a máa rí bẹ́ẹ̀ a máa rí bẹ́ẹ̀. Eh, olóṣè ọ gbogbo òlú ni. ọ̀dà torí kí ló lè bá tùbà kí ló lè bá tùṣẹ́ kábóyún ní ọmọ bí wẹ́rẹ́ kágbó sì tọ́wọ́ àlàbò tí kò mọ̀ kébi òkú kẹjú sí ní kébi ẹ̀yẹ kọ́mi èèyàn máa ń fọ̀ mí ọmọ èèyàn. Ah, hmm. ó kù kan o ẹ dákun o ìyá hmm. kábíyèsí wa tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ń bẹ lórí àìsàn ìṣe lọ yọ àwọn hànídìnnú ha lára ilé mm. bí ayé dàkún bò láti ṣe tiẹ̀ sí. ẹ eh, bàbá wo tẹ́ ń bá ń ti ń lọ wọ́n wàá bu àgbo ìyá mi fún yín ẹ wàá lọ bù fún kábíyèsí àárọ̀ wàá rọ̀ lọ́gbàdùn. yọ ya ẹsẹ òun ya yọ da fún yín o. bẹ́ẹ̀ bá ọba mo ti mọ̀ pé o lè bẹ̀ ìwọ ikú ọjà gbogbo. Ah, ah. ẹ sọ orí pọn dandan ẹ ní mọ ń yẹ kẹ́ ẹ ṣe fún ìyàwó yín. Ah, ọyà o ìwọ náà bẹ gbogbo aráàlú o. ẹ dákun hmm. ẹ dáríjì mi o. ìlú dáríjì ọ. ẹ bá ń dáríjì ọ. dáríjì ọ. omi ti dáríjì ọ náà. ìlú dáríjì ọ. aburú ọ̀tún wọnú ìlú mọ́. àṣẹ. ó ti dáríjì ọ. ẹ rí pé inú yìí jìn. ẹ rí pé inú yìí jìn. èyí ti rí gbogbo ẹni àwa gbójú òkùnlé. ẹni agbójú òkùnlé ọ̀jẹ̀ ni àgbà àṣé ẹwù adákẹ́ mọ́ fọhùn. ọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń wí ẹ̀yìn náà mọ̀ ni adákẹ́ mọ́ fọhùn kò sẹ́ni tó mọ bá ń tí ì ṣe. bí ilé ayé ṣe rí nù. ẹ ṣeun ẹ ṣeun.